نحمده ونستعينه ونستكفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد دوقفوا الله سبحانه وتعالى أترى صلاة ونبوة محمد صلى الله عليه وسلم إن شاء الله ní ìtẹ̀síwájú àlàyé lórí pọ́ìntì tí al-imam ahmad rahimahullah ta'ala tí wọ́n rí inú tíra usulu sunna nípa ìkírun lẹ́yìn olórí kódà kò jẹ́ ìpépò kìí àbí ìkírun ní ẹ̀yìn ẹni olórí tó bá yàn sí ààyè yẹn kódà kí ó jẹ́ pòkí adẹ̀jẹ́kóyé wa pé ìpìlẹ̀ ní pé kò tọ́ láti ní èèyàn tó jẹ́ pòkí àbó jẹ́ aládàádálẹ̀ láti yàn gẹ́gẹ́ bí ìmáàmù tí ó máa kírun fáwọn èèyàn kò tọ́ fún olórí láti ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni kò tọ́ kó ṣe pé ń pàtàkì ní olórí ẹni tí ó jẹ́ pòkí àbí aládàádálẹ̀ ní àwọn èèyàn yàn ní olórí ṣùgbọ́n tó bá ṣe pòun náà ló débẹ̀ ń kọ́ àbóhùn náà ni wọ́n yàn tó ṣe pé olórí ló yàn án láti mọ̀ kírun fún àwọn èèyàn irú situation bẹ́ẹ̀ á kírun lẹ́yìn ẹnìyẹn àfi tí bídíà tó ṣe tó bá jẹ́ pé bídíà tó gbé kúrò nínú ìsìláàmù ni ṣùgbọ́n pìlẹ̀ ni pé kò tọ́ láti yanrú èèyàn bẹ́ẹ̀ ní olórí bẹ́ẹ̀ ni kò tọ́ tó bá ṣe pé àwọn ìrun wákàtí márààrún ni ta níbò míì ta ti lè kí láti máa kí lẹ́yìn oníbídíà tí òkùnkùn olórí tó yàn bó wá ní tí ó bá ti ń ṣe pé olórí ló yàn òun ara rẹ̀ ṣe eléyìí yóò ti jẹ́ kí ó kàn pàṣẹ ṣùgbọ́n tá a bá kírun lẹ́yìn rẹ̀ náà irun tá a kí lẹ́yìn rẹ̀ lálàáfíà lókun ìgbà tí dédé àti ó bá ṣe tí ó bá gbé e kúrò nínú Islam wọ́n bèèrè lọ́wọ́ Sheikh islam ibn Taymiyyah rahimahullahu ta'ala gẹ́gẹ́ bí ó ṣe ń nínú Majmu' al volume 23 history 60 ó ní àwọn ààyè ló ṣe kí wọ́n ti sọ ọ̀rọ̀ yìí ṣùgbọ́n láti kún nǹkan tí a kà jáde ní ọ̀sẹ̀ tí ó kọjá láti inú almudawana bil'allama Sahnuri tíra almudawana tí alìmáàmù tí wọ́n kójọ níbi ọ̀rọ̀ Abdurrahman ibn Qasim ọ̀rọ̀ al'imamu malik rahimahullahu ta'ala ní àfikún yẹn sheikh islam ibn taymiyyah rahimahullahu ta'ala wọ́n ní wọ́n bèèrè lọ wọn an khatibin qad hadara salat al-jumu'ah nípa khatib ẹni tó fẹ́ ṣe khutbah tó wá láti kírun jumu'ah fún àwọn èèyàn famtanaru an as-salati àwọn èèyàn awakọ̀ láti fírun lẹ́yìn rẹ̀ lè á ṣe bídá àti fíìhì nítorí bídá kan tó ń bẹ lára rẹ̀ fàmáyẹ̀ bídá àtúnlẹ́tì tẹ́mìnàwó sọ̀lá àtàkálfà bídá wo ni ó hànà wa láti kírun lẹ́yìn rẹ̀ fa àjáàbù sheikh islam أن يمنعوا أحدا من صلاة العيد والجمعة وإن كان الإمام فاسقا كتفين كان láti ánà fáwọn èèyàn láti kírun èjì àbí ìrun jùmọ́ra wà ní káàkiri ìmáàmù fásitì kan kódà kó ṣe pé ẹni tó jẹ́ ìmáàmù tó fẹ́ lìtì àwọn èèyàn nírun fásitì ní òkú ìlú ẹni tó ń pè ní fásitì òun lẹni tó ṣe tó ń dẹ́ṣẹ̀ bẹ́ẹ̀ wọ́n mutí àbí ó máa ń ta tẹ́tẹ́ àbí ó ń gbowó èlé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tó jẹ́ iṣẹ́ ẹ̀ṣẹ̀ tó jẹ́ àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tí ọlọ́run bá subhanahu wa ta'ala tó kọ fún wa ìmámù tó ń lídìí àwọn èèyàn nínú pé ó máa ń ìwà tí ó dáa so wọ́n ní kò tọ́ kíyàn kan sọ wípé kí kó mọ́ kí mu fún àwọn èèyàn ìyẹn tó bá jẹ́ tó kí ni wọ́n ti ó ti wà ń bẹ́ already وكذلك ليس لهم ترك الجمعة ونحوها بكنا كطفوا لا nítorí pé ìmáàmù jẹ́ bòkí bal alayhim fi'lu dhalika khalfa al-imam ó yẹ kí wọ́n kí mú lẹ́yìn imamu wa in kana fasiqan kódà kó jẹ́ kó kí wa in abtaluha tábàkọ̀ táláwọn òkíhun júmọ́ lè ajúfíṣkì imam nítorí pé imamu jẹ́ kó kí kánú min ahli bid'ah yìí àwọn gẹ́gẹ́ fúnra wọn lára àwọn oníbídíà làwọn náà wá sọlọ́bùdá wípé ẹ̀sìn kò ń ṣe nǹkan tí a fi ọpọlọ wa ṣe a ṣe pẹ̀lú tẹ́kìtì ni tí tẹ́kìtì bá ní dromel dromel náà ni máa lọ máa lọ náà ni sọ̀bọ̀tẹ́lẹ̀ yìí kò fẹ́ bá làákà ẹ̀ mú ẹni tí ó bá juwọ́ lẹ̀ fófin ọlọ́wọ́ bá òun wò pé nǹkan ò bá làákà ẹ̀ mú tó bá jẹ́ pé ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala àbí ànábì rẹ̀ sallallahu alaihi wasallam ló sọ ọ́ wọ́n ni wàhálà mazhabu shafi'i eléyìí ni mazhabi imamu shafi'i wa ahmad àti imamu ahmad wa ghayri ima àti àwọn ní tó yàtọ̀ sí wọn gbàtí a ń ka ètò nínú al-mawsu'atu al-fiqhiyya aka eléyìí náà jáde tó jẹ́ pé a mú al náà tó ń ṣe tíra àwọn malikiya akàájáde náà so eléyìí tíra sheikh islam ibn taymiya ọ̀rọ̀ sheikh islam ibn taymiya lélẹ́yìí tó sì pé àárí tó gbogbo ẹ̀ oúnjọra wọn wọ́n ni wa innama tanaza al-ulama fi iman ẹnu àwọn afọ́ọ̀kọ̀kù nípa ìmáàmù ìdàkánà fàásíkọ́ tó wá ṣe pé ìmáàmù yẹn ó jẹ́ pòkí èèyàn tó yóò mọ́ mú tí àbóǹta tẹ́tẹ́ àbó ń ṣe zìnà àbó ń jalè àwọn mọ̀tẹ́lì àn àbójó ní bídí aládàádálẹ̀ àwọn nǹkan tí ò yìí sí ẹ̀rí fúnnú ẹ̀sìn ní ma fi ṣèjọsìn díẹ̀ wọ́n á ń kan àyùsọ́nà khalfa adlin ó dẹ̀ wá rọrùn fún wa láti lọ kírun lẹ́yìn ẹni tó wo jẹ́pọ̀ kí a ní situation méjì nísìn situation kan ò ní pé ìmáàmù kan bẹ ìmáàmù gbó àbí ń ta tẹ́tẹ́ àbó ń mu sìgá àbó ń jalè àbó ń ṣe zina àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìmáàmù kan òun ò kí ń ṣe àwọn nǹkan ẹ̀yẹn eré wọn pè ní ìmáàmù àbùlù wa amkana an yusalla khalfa adlin ororo láti kinu lẹ́yìn ẹni tó jẹ́ adlin faqila ẹnu àwọn lórí àwọn kan náà afá ní tẹ̀síhù salatu khalfahu èrùn tá a bá kí lẹ́yìn rẹ̀ lálàáfíà wọ́n yí kánà fàfikọ̀ kọ́rà tí mọ́mù yẹn jẹ́ pòkí wàhálà mọ́dá Abu Shafi'i eléyìn tí mọ́mù Shafi'i dólé lórí wa Ahmad bákaná Imam Ahmad fi ihda riwayatayn níbi kanú àwọn ẹgbà wá láti síhù kọlfà alfasik irun lálàáfíà tàbá kí lẹ́yìn ẹni tó jẹ́ pòkí ìlà amkana sọ́láàtù kọlfà al'adli tó bá rọrùn láti kírun lẹ́yìn ẹni tó jẹ́ adli kẹsì àkọ́kọ́ wo ni pé ààrẹ lómi àpòun ààrẹ lómi àpòun sọ́lẹ̀ pàtàkì lọ ní àsìkò tó ṣe pé àwọn olórí ìlú gangan náà mọ́ ń kírun jù wá mọ́ṣáláṣí rátìbí rátìbí yóò wà káàkiri ìlú ṣùgbọ́n ìrun jùmọ́ olórí ìlú gangan fún rẹ̀ ní òkè àbí ìgbà tó yá onítẹ́ni tó lórí ìlú báyẹ̀ síbẹ̀ mọ́ṣáláṣí jùmọ́ òun ṣe nǹkan tó kọ́mọ̀ káàkiri unlike ìsìn tó ṣe kó mọ́ṣáláṣí jùmọ́ pọ̀ bí bàtà tó kọ́ mọ́ṣáláṣí ráti bí náà pọ̀ bó tẹ̀jẹ́ kọ́ mọ́ṣáláṣí júmọ́ kò pọ̀ tó mọ́ṣáláṣí ráti bí situation tó ṣe pé ààrí bí tá ti lè kírun àyàfọ̀dọ̀ ẹni yẹ ṣáàsọpá gbẹ̀rún júmọ́ sílẹ̀ nítorí pé ìmáàmù yẹn máa ń mutí ṣé torí pé ìmáàmù yẹn ó máa ń ṣe zùnà ṣé torí pé ìmáàmù yẹn ó ń a nígbé ìrun júmọ̀ kalẹ̀ nítorí wípé ìmáàmù ní bídíà kan sí kejì lára lópin ìgbà tó ṣe pé bídíà yẹn ò bá gbé kúrò nínú ìsìláàmù bídíà yẹn ò bá gbé kúrò nínú ìsìláàmù ṣùgbọ́n ibi tẹ́nu àwọn àfáà tẹ́nu ò ti kò ní wípé ìmáàmù yìí ó ń wo àpòkí bóyá ó mutí bóyá ó ń ta tẹ́tẹ́ bóyá ó ń jalè bóyá ó ń ṣe dìnnà bóyá ó ń gbowó èlé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwárí ìmáàmù mi tó ṣe rí pé ábúlù lòun owó kìí ṣe àwọn kan ẹ̀ ṣé a ṣe lọ kírun lẹ́yìn ìmáàmù tòun tó ń ṣe àwọn iṣẹ́ ẹ̀ṣẹ̀ yẹn àbá àgbọ́dọ̀ kírun lẹ́yìn rẹ̀ so wọ́n ní ká má kírun lẹ́yìn tá a ókè tá a kí ń kọ́ ni èmi ò lálàáfíà àwọn kan ní ìrùn ẹ̀lá àlàáfíà àti ìsìnú àwọn tó kírun lẹ́yìn rẹ̀ fàkílá àwọn kan sọ wípé tẹ̀sí ìṣọ́lá tó kálfà alìkìrún tàà bá kí lẹ́yìn rẹ̀ ó lálàáfíà a mọ́ kírun lẹ́yìn ẹ̀wò ṣùgbọ́n ìrùn tàà bá kí lẹ́yìn rẹ̀ ó lálàáfíà أرى إمام الشافعي أتي أرى إمام أحمد fi ihda riwayatayn níbi ìkánú àwọn ẹgbàwá méjì tangba lọ́dọ̀ rẹ̀ ó túnmọ̀ sí mọ́mọ́ amọ́dún ní pòsíṣàn bí méjì tangba lọ́dọ̀ wọn ó Abi Hanifa lákaná pòsíṣàn Abu Hanifa ni Abu Hanifa Imamu Shafi'i ìkíní kejì wọn wọ́n gbà pé kò dá kákìrùn tí wọ́n bá wá kìrùn ìyẹn lálàáfíà Imamu Ahmadu àwọn gbà pé kò dá kákìrùn ṣùgbọ́n tá a bá kìrùn ìyẹn lálàáfíà ẹgbàwá lọ́dọ̀ wọn ni pé irun yìí kò lálàáfíà asọ́ọ̀lù ilé iná wàkílẹ̀ látẹ̀síkò khalfal fásik إذا أمكن الصلاة خلف العقل وهو إلى روايتين عن مالك وأحمد so wọ́n ní kò tọ́ akínú lẹ́yìn rẹ̀ ẹgbàwá kan látọ̀dọ̀ ìmáàmù ahmad that is ẹgbàwá kejì so eléyìí jẹ́ ọ̀rọ̀ tí sheikh islam ibn Taymiyyah rahimahullahu ta'ala tí wọ́n sọ ní àwọn àyè ní náà wọ́n mú àwọn àpèjúwe wá náà wọ́n bèèrè lọ́wọ́ wọn àwọn rọ́jù ní istafado anhu eléyìí ní page 356 volume 23 náà àwọn rọ́jù ní wọ́n bèèrè lọ́wọ́ nípa ọkùnrin kan istafado anhu tó ṣe pé táwọn ènìyàn mọ̀ dáadáa pẹ̀lọ́kùnrin anáwó yàkúrú hashisha ipe ó máa ń jẹ hashish bí ìgbà tá a sọ pé èèyàn mú gbó wàwọ́ ìmáàmù dẹ̀ni ó ń kírun fún àyàn faqala rajul ọkùnrin kan wá ní la tajuzu salatu khalfa kò tọ́ kákìrù lẹ́yìn rẹ̀ fa ankara alayhi rajul ọkùnrin ní wàtàkù pé wàyí lọ́pẹ́ kò tọ́ kákìrù lẹ́yìn rẹ̀ nítorí pé omugbó faqala tajuz òun ló tọ́ wahtajja bi qawli nabi sallallahu alaihi wasallam ó wá fi ṣẹ̀rí ọ̀rọ̀ anábi sallallahu alaihi wasallam pé tajuz salatu khalfa al-barri wal-fajir ó tọ́ kákírun lẹ́yìn ẹni tó jẹ́ ní ire àtẹni tó jẹ́ pókè alábẹ̀lẹ́rí ẹnikẹ́ni yẹn tó sọ pé kò yẹ kákírun lẹ́yìn rẹ̀ ṣóhun ló ráìtì ní àbúrọ́ mi wà lè júùzù lè ákìlì àṣíṣá àni ẹ̀hùnmá bìnàs ṣó tọ́ kó mọ̀ lídì àwọn èèyàn nínú tó mú jẹ́ pípín ohun gbó àbí ohun àṣíṣì wà ìlà káàmì ní mú kí rúmù sí ibá tó bá ṣe pẹ́ ní tí ó kọ́ tó ń takò nǹkan ẹ̀ tó ẹ̀pọ̀n ó takò wàlẹ̀ jùzù lè náàbí filmakan an yá àzílẹ̀hù so ẹni tó ń mójútó mọ́ṣálásí yẹn ṣó lẹ́tọ̀ọ́ láti yọ ìmọ̀ọ́mù yẹn àbí kò lẹ́tọ̀ọ́ fa ajá sheikh simon teyua ni láyé jùz kò tọ́ an yíwọ́lẹ̀ fil imamati bin nas man ya'kulu kò tọ́ kó ṣe pẹ́ni tó mú bóla fi ṣe ìmáàmù àwòyẹ́ fún alùmínil munkarati muharramati ọ ẹni tó ń ṣe àwọn nǹkan tó jẹ́ munkarati àwọn ìwà burúkú ma nǹkan ni tawliyati man huwa khairu minhu tó dẹ̀rọ fún wa láti lè fi ẹlòmí tó dáa ròyìn ọ̀bẹ́ ṣe ìmáàmù ẹ̀ẹ́kọ̀ fi hadith wọ́n ní bó láìsọ pé ó tọ́ ṣeṣe pé o ń bẹ ní ẹgbà wá man kọ́lọ̀dọ̀ rọ́ṣùlọ̀ na amalin ala isọ́ba tí wọ́n yẹ́ jù fi tilkal isọ́ba man wa ardo lilla faqad khana Allah wa khana rasulahu wa khana al-mu'minin ẹni tó bá gbé iṣẹ́ ṣùgbọ́n kò gbé fún ẹniyẹn ó gbé fẹ́ni tó ṣe pé ẹniyẹn kò fi bẹ́ẹ̀ gbádùn ẹniyẹn jàmbá ọlọ́wọ́ ọba ó jàmbá òjíṣẹ́ ó jàmbá àwọn mùmìnì wọ́n fi ayé ní àkà nínú àdífì mi ìjọ́lù àìmọ́tẹ̀kùn kìyàràkùn àwọn àwọn yìí wọ́n jẹ́ bí delegation yìí lọ́sọ́dọ̀ ọlọ́run ọba ọ̀fí àdísì ákàtún àdísì mi ìdá amọ̀rọ̀jù kọ́ téèyàn kan bá níbi àwọn èèyàn wà fí ìmọ̀ wà kẹrù mí ẹni tó dẹ̀ lórí jùlọ ń bẹ láàrin lamiyazalu fi safad so ibi yẹpẹrẹ òní ikú àníṣọ́ látàrí sọ pé ya umul qawm akram li kitabillah ẹni tí ó ma lídì àwọn èèyàn nírun òun lẹni tí ó bá ma tírọ ọlọ́wọ́ bá jùlọ fẹ̀nkánu fìkìrá sawan tàbábẹ́gbà níbi tírọ ọlọ́wọ́ bá àìlàmù lè kúrò nílùú tèfèrí lọ sí ìlú islam fàyínkánù fi ìjìra sàwá tó bá ṣe kí wọ́n dọ́gba níbi ìjìra fa'akdamu umsinna ẹni tó dàgbà jù fa'amara nabiyyu sallallahu alaihi wasallam bi taqdim al-afdal bil ilmi bil kitabi thumma bi sunna anam sallallahu alaihi wasallam ó ní kí wọ́n ti síwájú ẹni tó ṣe yí pé ila al-amal as-salih fi nafsi tó gbọ́wájú lọ sí bí ìmá ṣiṣẹ́ dáadáa thumma bi fi'li Allahi ta'ala lẹ́yìn náà pẹ̀lú ìpẹ́ ọlọ́run subhanahu wa ta'ala ó ṣe lẹ́mìírí wa fi sunan Abi Dawud inú sunan Abi Dawud wa ghairi àti níbi arákùnrin kan náà àwọn ansar kana yusalli li qawmin imaman ó ń lìdí àwọn èèyàn níhun fàbásakọ̀ fìlkìbìlà fàbásakọ̀ fìlkìbìlà ó wá tútọ́ sí kìbìlà ó tútọ́ sí kìbìlà adẹ̀mọ̀ pé láyé anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam mọ́ṣáláṣí wọ́n tẹ pẹ̀lú kápẹ́ẹ̀tì àbíkán tẹ pẹ̀lú rọ́ọ̀dì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yẹ̀pẹ̀ náà ló bẹ́ẹ̀ pẹ̀lú àwọn so ní àdúgbò kan lásìkò anábíwá muhammad sallallahu alaihi wasallam èèyàn kan tí máa lídì wọn ní ìrún ẹni yìí ó wá sítọ́ sí kíbùlá fa amarahum annabiyu sallallahu alaihi wasallam an ya'ziluhu ìgbà tí kéèsì ẹdíwájú anábí sallallahu alaihi wasallam anábí ni ẹyọ kúrò àti ní ìmáàmù nítorí kó ṣe kí ni nítorí kó súntọ́ sí kíblà ẹ̀ṣẹ̀ rẹ̀ náà nìyẹn àwọn èèyàn rẹ̀ complain anamsọ̀lásán ni ẹ̀yọ́ kúrò ní ìmáàmù so bó wà lẹ́ni tí ó ń ṣe àwọn iṣẹ́ ẹ̀ṣẹ̀ tó jùrú nǹkan bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ ni anábíwa Muhammad sallallahu alaihi wasallam láti lè fi bọ̀wọ̀ kíbílà káwọn máa sin tọ́ síbẹ̀ kódà tó bá ti pé ìta náà ni àwọn àfáà nínú kó ṣe pé ìta mọ́ṣáláṣí la wà tàbá mọ̀ pé kíbílà eléyìí èyí tó dáa fún wa ní kíká síntọ́ sígbò mi tí ó kìí ṣe kíbílà tàbá fẹ́ síntọ́ sẹ́ni yìí ni ó síntọ́ sí kíbílà nínú mọ́ṣáláṣí àwọn amú ọ̀rọ̀ ìlọ́bánagbà Muhammad sallallahu alaihi wasallam anábìnrin kan yọ kúrò ní ìmáàmù bákaná wala yusallu khalfa oníkàmá kírun lẹ́yìn fàjá ila nabiyyi sallallahu alaihi wasallam fasala ọkùnrin wa bá nàbí sallallahu alaihi wasallam al'amarahun bi azli tí wọ́n ló pa wọ́n láṣẹ pẹ́kẹ́ yọrí faqala náà anábì ní bẹ́ẹ̀ ni innaka aadaita Allah wa rasula òun fi sùtá ojúṣe rẹ̀ tẹ́lẹ̀ yìí sí pé kò dáa ká fi ẹni tí ó ń ṣàwọn iṣẹ́ ẹ̀ṣẹ̀ kan tó ń ṣe tààdẹ̀ mọ̀ ká fi jẹ ìmáàmù pẹ̀sí ní tó burú ní pé ká yọ ọ́ kúrò ní máàmù abárẹ́ lò ní ìtòṣì rí yóò ọkùpa ẹ̀bẹ̀ yẹn tí ó dáa ṣé tẹ̀síwájú wọ́n ní fàyíza kánà ìmọ̀rù òyú zálù lè ájì ìsà àti ìfìsọ́lá ọ̀bùsọ́ kí ìfìkílá tó bá ṣe pé wọ́n lè yọ̀yàn kúrò ní ìmáàmù nítorí pé ó ṣe ìrùn báṣubàṣu àbí nítorí wípé ó sì tọ́ sí kílá fàkẹ́fẹ̀lì mùsùlùmù àṣíṣà bó wà láyé fẹ́ ṣe kí láàsọ nípa ìdó ṣe pé ó kọ̀ntínú láti mọ̀ ọmọ gbó láàfíyàmà ìkànnà mùsàhìlá lè mùsùkìrì mìíràn pàtàkì jùlọ tó bá yẹn tó ṣe pé kò rí tó burú níbi kó mọ mòyí tó ṣe kó mọ ń pa níbẹ̀ kàmá alẹ́ ìtọ̀ ìfọ̀tìmìnà fa'ina misla aza irú èyàn báyìí yá ń bàbí an yóò sàtàbù in tó dá òun nìkan nìkan ṣe tauba fa'in tààbà tó bá túbá wà ilẹ̀ kútìlá ìdájọ́ rẹ̀ tí ó olórí ìlú wọ́n lè pa nítorí ẹ̀ olórí ìlú ni ó kò ń ṣe anybody torí ìdájọ́ pé kán pa ẹlẹ́ṣẹ̀ kan àbí kán pa oníbíbíà kan ẹni tó lè sọ òun ẹni tó ń darí ìlú so kò ń ṣe pé every time they can harry ni ó sọ wípé àwọn àṣe náà kí ló sọ pé wọ́n lè pa òun wípé muslim nǹkan tó bá intoxicate yẹn haramu ni ọlọ́wọ́ bá sọ tí léwọ̀ òun lówó rí nǹkan tó burú mẹ́ tó olówó rí nǹkan tó burú mẹ́ wà ilẹ̀ àkútìlá ìdí sókùrù mi ní àhárámù bil ijma tó ń pẹ́kẹ́ yà mú rú nǹkan báyìí lé ní pé yóò máa pààyàn ẹnu kò lórí pé haramu wà stihlalu dhalika kufrun bila niza kí a dẹ̀ pẹ̀lú nǹkan bẹ́ẹ̀ ní aláàlì kúfùrù ni bila niza tí ó sí àìkú ẹnu láàrin àwọn afá وأما احتجاج المعارض يعني دون تقو تصيب لقوله تجوز الصلاة خلف كل بر وفاجر توني اكلت على كيم لين ريني تاتي كيلو دي تي وان لي في فهذا غلط منه mistake nìyẹn lọ́dọ̀ rẹ̀ ìwùjú ní fún àwọn ìdí kan àdúwà lára ìdí حديث تجوز صلاة خلف كل بار وفاجر لم يثبت عن النبي صلى الله عليه وسلم كوني لرطل عن النبي صلى الله عليه وسلم قال في سنن ابن ماجه عنه ني ابن سنن ابن ماجه هو لا يؤمن فاجر مؤمنا إلا أن يقهره بصوت أو عصا kò kí o gbọ́rọ̀ líbi ẹni tó jẹ́ mú mi nínú àfi tó bá fọ́ sí ẹ̀ lókù bí agbègbè ó jẹ́ bí olórí وفي إسناد الآخر مقال أيضا إلينا قرآن بلوريه الثاني أكيد أنه يجوز المأموم أن يصلي خلف من ولي ìkejì ní pé ó tọ́ fún ẹni tó ń kírù lẹ́yìn ìmáàmù àyìnsọ́lì àkálfà mọ̀ wúlì yá pé kó kírù lẹ́yìn ẹni tó wá fi ṣe olórí wà ń káàna káwìlì bó tẹ̀ jẹ́ pé ìfiwé èèyàn bẹ́ẹ̀ ṣe ẹni tí ó máa darí ìrun fún wa ẹ̀ta fi ṣolórí pé kó máa bílì ìrun fún wa a lè kírun lẹ́yìn rẹ̀ annáwùlẹ̀ ní ìmàmú àyùsọ́lẹ́yà kálfàmù wúlẹ̀ wà ń ká ẹ̀tàwùlẹ́yà tó dálkàlù bó tẹ̀ jẹ́ pé ìfiwé èèyàn bẹ́ẹ̀ ṣolórí ìbíṣẹ́ni tí ó mọ̀ nílùú fún wa irun fún wa kò tọ́ falẹ́sà ní náà ti an yíwọ́n lo aléèmù ní fòsàk àwọn tí wọ́n jẹ́ àwọn èèyàn wọ́n gbọ́dọ̀ yan orin tí ó jẹ́ pòkí ẹni tó mutí àbú ń ṣe zìnà àbú ń ta tẹ́tẹ́ àbú ń kan fi ṣe olórí fún wọn kò tọ́ ìpìlẹ̀ nìyẹn wà nǹkan àná kọ̀díyàn fòdù ọkùnrin bó ti ẹ̀yẹ pé tó bá padà jẹ́ tó bá padà jẹ́ gẹ́gẹ́ bá ti mọ̀ ẹ̀ka fúnra wa níbi ọ̀rọ̀ Imam Ahmed ní tí ó ti jẹ́ ó ti jẹ́ náà nìyẹn àwọn tó ti sọ látú kọlùkọ àbí tó wá ṣe kó náà ló ń kí fún wa èmi tó kí fún wa ó lálàáfíà èmi tàbá kí lẹ́yìn rẹ̀ ó lálàáfíà afáàlì ẹlẹ́kẹta ọ̀nàlà ìmọ́ta ike òun náà ni pé àwọn imams imamu malik imamu shafi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mutafikuna ẹni wọn kò alákàrá ti sọ́lá àti khalfal fasik ipe kò bá mú ká máa kírun lẹ́yìn ẹni tó jẹ́ pòkí ẹni wọn kò lórí ẹ láàkiri sọ́lábù fi ṣe hàtì hàn ṣùgbọ́n bí dánu òkò lé lórí gòkè àti wá kírun lẹ́yìn ẹni tó jẹ́ pòkí ṣé ènìyàn lálàáfíà àbí kò lálàáfíà fakila látẹsẹ̀ àwọn tẹ́ ní ànùmọ̀yálì gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mọ́mù Malik fi sọ àti ìmọ́mù Ahmad níbi ẹgbàwá kan ní ẹgbàwá kan gbà lọ́dọ̀ wọn tàbáwò ta kàjáde nínú alìmùdáwà náà a rí pé ó ń súnmọ́ nǹkan tí mùn tẹ́mí àti ọ̀sọ̀ yìí tó ló jẹ́ pé àwọn tán lé lórí gámà lẹ́yìn oníbílí àbí lẹ́yìn kòkí mọ́sí àbí tọ́pọ̀lọpọ̀ wà lẹ́ra wa mọ́ ní Nàìjíríà nígbà ẹ̀rọ náà ni mọ́sáàbù Malik nípa pẹ̀lú wá jẹ́ kòkí o kò dá kákírun lẹ́yìn àpèwọ̀ ní kákírun lẹ́yìn ṣùgbọ́n tí a bá lọ kírun lẹ́yìn nǹkan ṣe àníwọ̀n àbá àníwọ̀n ẹgbà wá kan bẹ̀mọ́ mọ́lì kí ni pé àníwọ̀n ẹgbà kan ò ní pé kí ni àníwọ̀n ìyẹn tá bá rí opportunity láti kírun gbò mí bẹ́ẹ̀ ni opportunity sábà máa ń wà láti kírun gbò mí àbí wá ṣe pé kí ni irun yẹn ìlú tẹ́kọ̀ọ́ sí ti àti lè kí àfẹ̀yìn rẹ̀ òun nìkan ni

àbò ń patẹ́tẹ́ àbò ń gbòrè táà náà gẹ́mọ̀ pé tó ń ṣe yìí ẹnu àwọn àfáyà kòrò rí pélé yìí tí ó burú ni arábì ẹlẹ́kẹ́ anáwòlá ìlàfàdún el musulmi ẹnu tí wọ́n máa ń ríra minal hashisha tàbá mugbó alìlẹ́rí alẹ́ jùmúhúrù àìmá èyí tí ọgbọ̀rọ̀ àwọn afá ń bẹ lórí rẹ̀ anà kọlí ilẹ̀ àwọn kẹsí ra àhàrà ipé igbómúmú kékeré àti díẹ̀ rẹ̀ ní haramu ni bá ní sọwá wọ́n ní ìtó kọ̀rẹ́tì anà àkíláha ó ní kí ẹni tí ó bá mú ìhàpì wọ́n ó ṣe lẹ́gbàá bó ṣe lẹ́gba wọ́n ṣe máa ń ṣe ọ̀mùtí lẹ́gba ni ó ṣe ṣòwò náà lẹ́gba wọ́n á na anẹ́bìsà ni ẹ̀gbin ni fàyíṣàkánà àkílù á lamẹ́sìlómi àfámà ẹni tó mú gbó tí ó bá fọ ẹnu rẹ̀ nù ní kánà sọ́lá àtúhù bá pílá irun rẹ̀ lálàáfíà wàlá ọgásàlá fámà tí ó bá fọ ẹnu rẹ̀ ní nínà àìdàn fàyíṣàkámùrù bí ọtí ló ṣe rí ọ̀fìlàníf nínú àdífì ni man shariba al-khamra ẹni tó bá mutí lam tuqbal minhu salatu arba'ina yawman wọn nígbà ìrun ogójì ọjọ́ lọ́wọ́ rẹ̀ fa in taba taba Allahu alayhi tó bá túbá tí ò mú mọ́ ọlọ́wọ́ bá yóò ogójì ọjọ́ lọ́wọ́ rẹ̀ so eléyìí ọ̀rọ̀ sheikh islam ibn taymiya rahimahullahu ta'ala tí wọ́n sọ ọ̀rọ̀ yẹn lọ sọ èyí tí afẹ́lò bẹ́ òun náà ni wípé ẹni tí ó ń ṣe bídí àkànsí kejì ní àníkírun lẹ́yìn rẹ̀ àwọn ọ̀rọ̀ wọn pọ̀ lórí eléyìí ṣùgbọ́n sọ́mìlì rẹ̀ òun náà ni ìta àkànbúwá fún àárípọ̀rọ̀ àwọn àfáyẹn ọ̀rọ̀ wọn jọra wọn ní ṣókí afẹ́yìn ẹni tí ó jọ lórí ìpìlẹ̀ ni pé kámọ́yìn ẹni tó jẹ́ pòkì kámọ́yìn ẹni tó jọ ní bídíà ṣùgbọ́n ká ní pé òun ló yan rẹ̀ tó fọ́ọ̀sì ara ẹ̀ léwa lórí tó do lórí ìlú àgbà kámọ́yìn ẹni torí pé ó ń mutí àbúntatẹ́tẹ́ ìyẹn ò túmọ̀ sí pé kálá afẹ́ ká ní afẹ́ dojú ìjà kọ́ so àákìrún lẹ́yìn rẹ̀ fẹ́kù náà lórí ìlú àríwá tó bá yẹ pé ó dẹ̀ jẹ́ pé bídíà tó ń ṣe bídíà tó gbé kúrò ní ìsìláàmù ni irú ìrújúmọ́ lápèjúwe ká ní pé mọ́ṣáláṣí tó nìkan tó nídìí nìkan náà mọ́ṣáláṣí kírun ní àwùjọ àbá kírun júmọ́ ẹ̀ ṣùgbọ́n àdá padà àwòdà padà ní zuru torí pé ní ká kírun lẹ́yìn rẹ̀ ni ẹni tó ń ṣe bídíà tó gbé kúrò ní ìsìláàmù ni ṣùgbọ́n pé bídíà tí ó gbé kúrò ní ìsìláàmù àti kírun júmọ́ náà nìyẹn irun wákàtí márùn-ún ní tó dọ̀wọ̀n ni pé mọ́ṣáláṣí táwọn yóò ti mọ kí irun ó pọ̀ eléyìí oníbídíà yóò ṣe oníbídíà lọ́kìrùn lẹ́yìn tí ó kìí ṣe oníbídíà ẹ máa kírùn lẹ́yìn oníbídíà ẹ̀ náà tó ń gbọ́dọ̀ pé mo rómi sún náà mo rẹni tó jẹ́ àmì máa kírùn lẹ́yìn kòkí tó mú tí tó ń ta tẹ́tẹ́ ẹ tí mo dẹ̀ rí tó mú tó ń ta àbí nǹkan tó ní common place ni máa kírùn lẹ́yìn rẹ̀ ìrùn tó kí lẹ́yìn rẹ̀ ṣó lálàáfíà bí ó lálàáfíà Abu Hanifa bákan náà Imam Shafi'i wọ́n gbà pé ó lálàáfíà Imam Ahmad Imam Malik níbi ẹgbà wá kan ó lálàáfíà níbi ẹgbà wá kejì wọ́n ní kò lálàáfíà àwọn míì ń tẹ̀ láti reconcile pẹ̀lú ọ̀rọ̀ wọn tí wọ́n sọ yẹn wọ́n ní nǹkan tágbà ní wípé ẹni yóò dá padà nǹkan tágbà pẹ̀lú wípé kò lálàáfíà kò ń ṣe wípé kò lálàáfíà rárá ìyẹn ló fà tó fi jẹ́ pé ẹgbàá méjì náà gbà lọ́dọ̀ Malik lọ́dọ̀ Ahmad ṣùgbọ́n kókó bẹ̀ ò ní pé ìrun wá aṣọ ká káìtì àwọn olórí wa kádẹ bọ̀wọ̀ wọn wọn láwọn kúdẹkúdẹ yìí ń ṣe kẹta máa jòkó tì tó ṣe pẹ́yìn là máa fi máa òpóòsì wọn publicly pọ́pọ̀lọpọ̀ mi ṣe máa ṣe lónìí inshallah àtúmọ̀ tẹ̀síwájú lórí إليك سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته